الحمد لله وصلى الله وسلم وبارك على رسوله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run ó jẹ́rìí wípé ọ̀kan ṣoṣo ni Ọlọ́run ọba náà onìkan ṣoṣo náà ni ẹni tí ó yẹ kí a máa jọ́sìn fún ọ̀ranyàn náà dẹ̀ ni fún wa pé òun náà la gbọ́dọ̀ máa jọ́sìn fún a kàn déédéé rí pé àwọn èèyàn kan nínú wa láyé nínú àwọn tọ́lọ́run bá dá pẹ̀lú wa àwọn tún jọ́sìn fún nǹkan míì tí kì í ṣọlọ́run tíyẹn bá wá wọlé náà délẹ̀délẹ̀ yẹn á rí pé lè náà jẹ́ ìkan gbòógì nínú ìwà aláìmoore ìwà kéèyàn ya bùtùlù ìwà kéèyàn ya aláìgbọràn ìwà kéèyàn má rokàn àtúbọ̀tán dáadáa òun náà ni kéèyàn fi ọba tó dá kó fi sílẹ̀ kó máa wá sìn kan nínú tọ́lọ́wọ́n bá dá bó ṣe dá òun náà eléyìí ọlọ́wọ́n bá bínú sí púpọ̀ ọlọ́wọ́n bá òun fẹ́ ìlànà tọ́lọ́run ibẹ̀ nìkan ṣo onáà ni ọlá táyé àti tọ̀run wà tí bá rò pọ̀ wọn rí ọlà láyé tí ò dẹ̀ ṣe tọ́lọ́run ọlá ẹ̀tàn lásán ni ọ̀ ọlọ́nkàn máa máa ń dẹni ó fi sílẹ̀ òun orú ẹ̀dá bẹ́ẹ̀ níran ẹ̀dẹni tọ́lọ̀ bá ń ṣe fún láyé àfi bí adìyẹ ti ń ṣe àgbàdo jẹ tó dẹ̀ jẹ́ sí pé àwọn tí wọ́n kí àgbàdo kalẹ̀ àwọn léyìn náà ti gé apẹ̀rẹ̀ kalẹ̀ eléyìí tí wọ́n fẹ́ fi bu adìyẹ mọ́lẹ̀ ìbádùn tí kèfèrí ń rí lọ́wọ́ láyé tínú rẹ̀ ń dùn tó ń yọ ṣẹ̀ṣẹ̀ tí ò dẹ̀ sin ọlọ́run ìgbádùn tí yá sí pé jẹ́ ń kó sanra jẹ́ kó dán wọṣọ bí ọlọ́ba láyé kó ba lè wá wọ iná lọ́run ni àbí ọlọ́run kó jọ kó máa ṣe tiwa bẹ́ẹ̀ o àtọ̀rọ̀ àlékún ọlọ́run fún anábà muhammad sallallahu alayhi wa sallam ẹni tí yẹ ká mọ̀ pé ibi tó rere wá wà náà ní ibi tá a wà yìí tá a bá ti tasa gèrè pẹ́rẹ́ tá a bá ti kúrò lójú ọ̀nà ibi tá a wà yìí ìparun ló kù ọlọ́mọdé àparun kò lè kọ́ kò lè kà kì í ṣòpè kì í ṣaláìmọ̀ kan ọlọ́mọ ọmọ fẹ́lẹ́ yìí náà ṣe ọlá lé lórí ni àti lórí àwọn àlùmọ̀ rẹ̀ àìlẹ̀kọ́ àìlẹ̀kọ́ anábì sallallahu alaihi wasallam ó dédé mú igi báyìí òfin falà kalẹ̀ kẹ́ ẹ máa ní kò yéèyàn ẹ wò ó òṣìṣẹ́ aláwọ̀ bá fa ìlà kan eléyìí tó fi júwe pé bí tí gbogbo mùsùlùmí tọ̀rẹ́ o ẹ má yà káàkiri o ó dẹ̀ fà wọn làmí náà sẹ́gbẹ̀ẹ́ ó ní eléyìí oríṣiríṣi ọ̀nà tó pín ní o èyí táwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí tọ̀ láyé ẹ̀yẹn má gbàbẹ̀ ń ti yàn o ojú ọ̀nà kan ṣoṣo ní kẹ́ máa tọ̀ ó ṣe lè ń kọ́nà náà wá dàbí ìgbà tó fún tó lónìí sọ́nà náà dàbí ìgbà tó ti fẹ́ dí lónìí koríko mà ti fẹ́ hù síbẹ̀ àmà fẹ́ rí sípà àwọn èèyàn ń tọ́ bí mà ọ̀nà náà sì ni ọ̀nà máa jẹ́ igbó ni gbó máa jẹ́ bó ti lò kí kó dán tó lójú nítorí ìdí èyí ànábì ti ju fún wa ibẹ̀ làwádẹ́ máa tọ̀ lọ pẹ̀lú àánú ọlọ́run àbí ọlọ́run bá kójọ kó má ṣàbàṣà ní ọ̀rẹ́ àwọn bí ọlọ́run kó bá ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábà kó dẹ̀jọ́ kó fi àwa náà lọ́kànbalẹ̀ lójú ọ̀nà yìí kó fẹsẹ̀ wá nílẹ̀ kó ṣe ní ohun táwọn ọmọ wa àtàrọmọdọ́mọ wa àtàrọmọdọ́mọ àwọn náà ní ohun táwọn náà máa ṣe láyé wọn àwọn bí ọlọ́run káwọn ọmọ wa ya ìyàkúyà kó má jẹ́ wọ́n ṣèrànù bí tí wọn kó kiri ma ọgọ́rọ̀ wa yìí láti tọ́ bí díàwó ká tó wá láǹfààní àti ṣoríire súnà pátápátá báyìí à ń bẹ lọ́wọ́ àwọn ọmọ títí wa má jọ bá wọn tọ́bí jáwò láíláí àtàwọn àrọ́mọdọ́mọ tiwọn náà dẹ̀bà paná dẹ̀bà rẹ̀ bá pa bídí àṣetán nínú rẹ̀ ńlẹ̀ kó wá bá ajá kí súnà náà túbọ̀ ga sí ń ṣe ọ̀nà òdodo sallallahu alaihi wasallam ikhwatal iman ọ̀sẹ̀ tó kọjá lábẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa tá a mú àwọn àyà kan nínú alukur'an látara yìí pé àwọn àgbàlagbà níbẹ̀ yẹ bá ṣe ń lọ wọn náà bó bá ṣe ń fò náà láṣẹ máa ń sọ̀kó rẹ̀ báwùjọ wa ṣe rí lónìí arúpọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n ti ń fẹ́ yẹ̀ kúrò lójú ọ̀nà kí lọ láwọn bá sọ kí lòjíṣẹ́ rẹ̀ sọ kí ló lè jẹ́ solution sí gbogbo ìṣòro wa láyé àwọn èèyàn ti rí pé ń tọ́lọ̀ bá prescribe fún wa solution wọ́n ti rí pé dàbí pé kò fẹ́ wọ́ọ̀kì mọ́ lójú tàwọn o wọ́n ti wá wò pé ẹ̀wò tó bá pé bí táwọn ń tọ̀ tọ́nà wọn fi ń bọ́ sí lójú tẹ̀yìn láyé òun bá ní káwọn ọjọ́ tọ́ káwọn ọjọ́ tọ́ káyìí eléyìí tó wá ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kódà tó fi di tó yẹ pé ṣètọ́ni ti ń gba ahọ́n àwọn olùpèpè sẹ́sìn kan náà tí wọ́n fi àwòrán súnà bọ́ra ṣètọ́ni ti ń gba ahọ́n wọn sọ̀rọ̀ báyìí nísìnyí àwọn tẹ́ ẹ̀ tí ẹ̀rọ kan ẹ̀ ti ń gbẹ̀lẹ́ nu wọn ètò wa di táwọn tẹ́ ẹ̀ tí wá gbé hamasa wọnú dáwà ó ti kúrò nípa wọn dẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ ó dẹ̀ ti ń di nǹkan ṣàǹfẹ́ àwa níjẹ́ kó ṣe wá lè mọ̀ ṣùgbọ́n táwa fẹ́ máa rán wa létí inú tọ́lọ́run bá ti fi lọ́lẹ̀ fún àwa ọmọ yìí tipẹ́tipẹ́ kéèmì àtẹ̀yìn tó dáyé kódà káwọn bàbá wa àwọn bàbá bàbá wa tó dáyé lọ́lọ́run ti ní kànáà bí ìsúnmọ́ eléyìí ó dẹ̀ ti ní kó sọ fún wa sọláàánú sọlá ohun tó wá jẹ́ solution nígbà náà ló máa jẹ́ solution lónìí ohun tí kì bá ń ṣe solution ń gbà yẹn tí wọn bá rò kó lè jẹ́ solution lónìí òfò lèèyàn máa bá bọbẹ̀ eléyìí ti dájú èèyàn gbọ́dọ̀ rò pé òun fẹ́ dágbọ́n sí ọ̀rọ̀ tọ́lá wọn bá ti parí àfimáyà fún aná alukùránì pọ́lọ́ ní kátẹ̀lé òjíṣẹ́ kátẹ̀lé òun ọlọ́run kàtó jíṣẹ́ ẹni tó wá kọ̀ tó wá lóun ò tẹ̀lé ń tòun tọ̀ òun ló ní ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀ tó bá ṣe kó wá máa gbé tiẹ̀ dání lálùkì àwọn ẹni wọn ní kọ́tẹ́ nìkan sàkáǹtì ẹnìkan ọlọ́run wá jẹ́ ẹ̀ pé tá fi lè tẹ̀lé ànábì ò sallallahu alaihi wasallam á ti ṣorí rẹ̀ á ti mọ̀nà o ṣùgbọ́n tí yàn bá kọ̀ tó bá àdéhùn tọ́lọ́ ń dẹ̀ ṣe yìí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ nínú ẹ̀mí rẹ̀ pọ́lọ́ ọbọ̀ ní ṣàdéhùn kó má pé ọlọ́run ọba tiwa ta'ala kì í ṣe tó gbàgbódìbò kò kàmpé fẹ́nìkan kò gbà kó ti pọ̀ wá dìbò fún mi débi tó fi máa máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ kò lọ́bì fún nǹkan lọ́dọ̀ gbogbo ọlọ́run ní òun nìkan gbogbo nǹkan pátápátá kò bùkátà sí kankan lọ́dọ̀ èmi àbẹ́yìn tó ká a ní pé àtórí tó fẹ́ ló ṣe ń sọ gbélé yìí kalẹ̀ kọ́ bá ṣe tiẹ̀ ní rárá o tí gbogbo ẹni tó wà láyé bá ṣe tọ́lọ́run àlìjọ́nà tọ́lọ́run ya tí wọ́n náà ò ní ṣe tọ́lọ́run níhòòhò tán ya tán nǹkan míì a tún máa bèèrè nígbà tó bá jó gbogbo wọn tán pé ṣó tún kù sí ọlọ́run halmi mazid kí wọ́n á ní fáàdé tí àwọn fẹ́ máa ṣe tó fi fẹ́ rò pé nígbà tó bá sin lọ́run ojú wa ya ojú ta ló fẹ́ ja ojú rẹ̀ náà ló máa wọ torí ara wa ni àdéhùn ọlọ́run bá àgbọ̀dọ̀ rúgbó kò ní ṣe kí nìkan nínú àdéhùn náà ta fẹ́ fún wa lẹ́yẹ́sọ̀kàlẹ̀fánàhùn fil ard ọlọ́run bá lóun máa fi wá rólé lórí ilẹ̀ káwọn àjẹkẹ́rù bà wá pé ha àwọn kèfèrè ti rọ́lẹ̀ wọ́n ti rọ́wọ́ mú ha ṣe àdẹ̀ ṣe mùsùlùmí dẹ̀ lè rọ́nà lọ́mọ láyé báyìí nìsín ṣe àdẹ̀ ṣe ò ní ya wá dágbọ́n sọ́rọ̀ ẹ̀sìn kèfèrí ń bá ń kọ́ àwọn infrastructure oríṣiríṣi sórí rẹ̀ ni wọ́n ń ṣe gbogbo ohun tí wọ́n ń ṣe síbẹ̀ ní ẹ̀yìn <laughs> àdéhùn ọlọ́run ni pólùgbàgbọ́ òdodo ló nílẹ̀ ṣùgbọ́n ṣólùgbàgbọ́ òdodo lẹ́yìn ṣólùgbàgbọ́ òdodo lẹ́yìn ibi tó kù tó ní kálukú máa ti ṣẹ́ẹ̀kì ara ẹ̀ nìyẹn olùgbàgbọ́ òdodo kù lẹ́yìn rẹpẹtẹ ṣùgbọ́n tá a lè dá mọ̀ pé eléyìí gbọ́lọ́ ń gbọ́ lódodo àbígbàgbọ́ ẹ̀tàn léléyìí ń gbèrú káàkiri torí pé èèyàn ti dánú gbọ̀n wà lókè oríire ńlá ni nínú ìmọ̀ra ẹ̀sán àwọn mùsùlùmí ṣùgbọ́n kò parí síbi pé bẹ́ẹ̀ nígbàgbọ́ òdodo dúró sí àfi ká ènìyàn tún lọ sáàṣì ẹ̀mí rẹ̀ ṣé èmi mi mọ́ ṣé mi ní nǹkan mi ní kọ̀rọ̀ tó o bá ti ní mi ní kọ̀rọ̀ tó bá tó gbangba ẹ ṣe dá tá a ṣe mọ́ ẹ̀yìn náà ní ní kọ̀rọ̀ o ní kúbẹ́kúbẹ́ mi tó tún yọ́ ṣe kí rẹ kó rere nínú ọkàn rẹ pé alihamudulilayi mo dúpẹ́ fún Ọlọ́run o ṣe mí òun ni ọlọ́run bá ní kí wọ́n ṣe tí wọ́n ṣe gbogbo àwọn tó bá wà bí àfikà máa kí kó oríire kó náà máa kíra rẹ̀ kó oríire ṣùgbọ́n kò parí síbẹ̀ torí pé yúnífọ́ọ̀mù àwa mùsùlùmí nìyẹn ku sẹ́ni tó ní yúnífọ́ọ̀mù yìí ṣé mùsùlùmí ni kíkó náà wá yẹ ọkàn ara tiẹ̀ náà wò tó bá ti jẹ́ bẹ́ẹ̀ náà wà nínú àwọn tọ́lọ́ ń ṣàdéhùn fún bí àtẹ̀mí àtiwọ́ kí ni ọlọ́run bá ń sọ fún kẹfìrí ò lè gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ kan halẹ̀ ni wọn ò lè àìjákè ayé mọ́ wa lọ́wọ́ wọn kàn ń pariwo lásán ni noise makers lásán ni wọn ọlọ́run ba ló ń sọ bẹ́ẹ̀ fún wa o táwa fi gbọ́dọ̀ jókòó jẹ́ o táwa fi gbọ́dọ̀ jẹ́ kí tiwa là ká gbọ́nràn o ó ní bákan náà ó lóun ti ṣe bẹ́ẹ̀ fáwọn kan lọ́run lánàá fìtínà pọ̀ fún wọn àwọn ọ̀tá fẹ́ wọn fojú wọn hàn máa bó ṣùgbọ́n pẹ̀lú rẹ̀ ọlọ́run bá padà fún wọn lágbára ojú padà ti àwọn ọ̀tá wọn padà jẹ́ nǹkan kan ẹ̀rú bá àwọn ọ̀tá náà bẹ́ẹ̀ ṣe ń bọ̀ pọ̀lọpọ̀ èmi àti nílò ní pé ah níbo lọ̀rọ̀ ìjọba wa ń lọ yìí níbo lọ̀rọ̀ orílẹ̀-èdè wa ń lọ yìí níbo lọ̀rọ̀ ayé ń lọ yìí ẹ̀rù tó bá àwọn ọ̀tá náà jù tó ń bà wá lọ́wọ́lọ́wọ́ lè ní ìlọ. àwa tiẹ̀ tí sì ní kìmí díẹ̀ ṣé bá a kì í sọ̀rọ̀ à náà ṣe program nínú tv lórí rédíò káàkiri ìlú àwọn ọ̀tá náà ní opportunity irú ìtawà tẹ̀ níní níbi tí wọ́n ti pa wọn ní kún ẹ̀mọ̀gbà tí wọ́n tó láǹfààní àti máa pẹ̀nú síta abẹ́lé ni wọ́n ti ń pẹ̀nú ìgbà tí Umar bin Khattab tó gbà sílámù ló di pẹ́ pẹ̀nú ta kí lè tà ń pẹ̀nú ní kọ̀rọ̀ níbẹ̀rọ̀ kẹbìrí pé kọ́ máa lọ yáde Umar ní ẹjọ́ máa yàbọ̀ obìnrin tó bá fẹ́ ṣopó kó má di ọkọ tiẹ̀ mú kó jẹ́ kó máa bọ̀ kó wá dá wa lọ́wọ́ ha akíkanjú kan ni wá ti àwa ti máa àwa máa ti rẹ́sẹ̀ walẹ̀ lónìí kìbìrì tó bá fẹ́ bá wa jà kọ̀rọ̀ náà máa ń lò ètè náà máa ń lò ọ̀nà àlùmọ̀kọ́rọ́ náà máa ń gbégbá àwọn tànà ń fèsì àwọn mùsùlùmí tànà ni ọlọ́run wa padà wá fi wọ́n rólé lórí ilẹ̀ káwọn náà bá yẹ kẹ́rù bà wá ọ̀nà wọn làwọn yẹn tọ̀tọ̀ lọ tó fi fi wọ́n rólé wọn ní bákan náà wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum ẹ̀sìn olùgbàgbọ́ òdodo tí ń ṣe Islam ó lóun ń bọ̀ wá jẹ́ kí ọkàn wa balẹ̀ lórí ẹ̀sìn náà wọ́n bà wá láàyè òun bọ̀ wá mọ̀ kánà wa òun bọ̀ wá fún wa ní agbára aráàyè ṣe bó ṣe wù wá bó ṣe tọ́ àti bó ṣe yẹ àti ráàyè díẹ̀díẹ̀ bó fẹ́ bóyá pé àìsí ìrí tó bá ṣe ń fẹ́ ni gbogbo àná la mà kò rí báyìí nígbà kan kò rí báyìí nígbà kan ọ̀gọ̀rọ̀ àwọn bàbá wa kan kàwé ńgbà kan wọ́n pa orúkọ dàní kan tó rí ìwé kà nílé ìwé ìjọba ilé ìwé àjọ ni eléyìn ò lè parẹ́ nínú tán àwọn oní wọ́n ṣe bẹ́ẹ̀ fún wọn nígbà náà táwọn àlùjọ̀nú ni ṣe báwọn èèyàn bíi tiwa yìí náà ni ẹ̀sùn wọn làwọn ènìyàn ń ṣe wọn àwọn àrọmọdọ́mọ òsúnmọ́ láyé ni ó yẹ kán padà síbi ìtàn kán tó máa ro kan kán tó máa sọ gbólóhùn pé bóyá àwọn kan fẹ́ islamic nàìjíríà ó yẹ kán padà síbi ìtàn táwọn bàbá ńlá tí wọ́n ṣe gbogbo gbàtágbára wá dọ́wọ́ mùsùlùmí ìbáwọn ni mùsùlùmí wá dán rárá bẹ́ẹ̀wò pẹ̀lú àwọn tí kì í ṣe mùsùlùmí abadan kò sí nílò ìlànà ẹ̀sìn wa ká jẹ ní pàṣẹ ẹ̀sìn wa la ikraha fi din nítọ́lọ́wọ́n bá ti wá fi kọ́ wa nìyẹn ṣùgbọ́n tọ́wọ́ kèbèrè bá ti agbára tẹni tí kì í ṣe mùsùlùmí bá wá tẹni tí kì í ṣe ẹlẹ́sìn rẹ̀ bá lọ gbé lọ́dọ̀ rẹ̀ àbó lọ ṣiṣẹ́ lọ́ndà rẹ̀ túláàsì ajẹ́ńpà àbíkú dára ẹ̀ kọ́ alélẹ́yìn yẹ̀húdí gbé pẹ̀lú ànábì ànábì òjẹ́ńpà pé kó di mùsùlùmí sallallahu alaihi wasallam ọlọ́run ní ẹ fọkàn balẹ̀ o ẹ ṣáà máa wò wọ́n ariwo lásán ni wọ́n ń pa ìhàlẹ̀ lásán ni gbogbo yòówù kí wọ́n lè kójọ léte gbogbo ẹ̀ máa jájà nù níjà kan torí ẹ̀ kí ló ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀nì àwọn mùsùlùmí kan lónìí kí ló rọrùn làákàyà àwọn àfáà kan lónìí kí ló ṣẹlẹ̀ sí ọpọlọ àwọn ṣùyúkù kan lónìí àwọn àsátìtà kan lónìí eléyìí tí wọ́n wá ń gbé ìlànà kẹfìrí lárugẹ tọ́wá níbẹ̀ ni solution wà sí ṣòro mùsùlùmí wọ́láhì kò sí solution bẹ̀ fún wa oun tí kì ṣe solution fáwọn ẹni tàná kò lè jẹ́ solution fáwọn lónìí ó fi wá lóore kí wọ́n dákẹ́ kán má sọ̀rọ̀ ju kán máa wíwí kúwí lọ láti wá dá mùsùlùmí padà sí ẹsẹ̀ àárọ̀ láti wá dá mùsùlùmí padà sí inú min ba'di an qad anqadana Allahu subhanahu wa ta'ala minhu ẹ̀yìn bá ti là wá kúrò ń bẹ̀ bá ní bákan náà ó ní wala yubadilannahum min ba'di khawfihim amuna ó iberu to ìbẹ̀rù wa táwọn pé báwa la ṣe fẹ́ ṣera báyìí ọ̀nà wọn la fẹ́ gbogbo nǹkan ló ń wọ́ lójoojúmọ́ yìí sáàmàdẹ̀ lè ró oúnjẹ jẹmọ́ báyìí àtúntí ń tò ń lè gbogbo eléyìí báyìí nísìnyí ha gáàsì ló bí kíná ti ha owó ilé ìwé ọmọ náà àti ìsàn tán gbogbo ìpayà ìkáyà sókè tí balẹ̀ ló dẹ̀rẹ̀ wá ní sálọ báyìí a lè rìn lọ́sàn kọ́kàn balẹ̀ tán ní kidnap èèyàn báyìí èèyàn lè rìn lóru tó fi ń dihun tó di ọ̀gá ọlọ́pàá wá fi ń dìídì ń sàtúntẹ́lẹ̀ fún wa pé ká ṣọ́ra ẹni orú o ìgbé tó bá ti kọjá aago méje alẹ́ ibi tílẹ̀ bá ṣú ẹ sísun bẹ́ẹ̀ o tọ́gà ọlọ́pàá wá fi ń lè máa sọ bẹ́ẹ̀ fún wa ṣáwọn pé kọ́lọ́ ń ṣọ́ àwọn kó ṣọ́ àwa náà nítumọ̀ rẹ̀ ọ̀ntorípa àwọn garanti ìrìn àjò alẹ́ o ó ti wá di pé ibi tí àbá wá dé lálẹ́ lóòótọ́ ní ìsìn ọkàn ò balẹ̀ mọ́ èèyàn rìn lọ́sàn gan ọkàn balẹ̀ tí mọ́tò bá break down sáàrin ọ̀nà ó di kí àwọn máa wo fẹ̀tòfẹ̀tò fẹ̀tòfẹ̀tò wọ́n fẹ́ jí mọ́tò gbé kọ́ ló ń báyìí lẹ́rù mọ́ èmi tí mo ní mọ́tò fúnra ara mi ń kọ́ ṣe mo safe negotiate àti máa sọ hello if you don't bring the money we kill your person ẹ̀bá tó máa bẹ̀rẹ̀ sí pé ẹgbà 2.5 million if you mention 2.5 million you give me kill am níbo là ń lọ níjọ́ la fẹ́ bọ́nu eléyìí ẹ̀ ó tó kẹ́rù bà wá ẹ̀rù bà wọn kan náà lánàá lára ń tọ́lọ́ ọlọ́run fi mi ayéwò nìyẹn tá a fi máa máa rántí òun ọlọ́run tí ò bá mi ayéwò bí ọkàn wa balẹ̀ jù ṣé àrò pé nàìjíríà nìkan ṣo ní ìbẹ̀rù wà ní àrò pé bí nìkan ṣe gbogbo oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ èyí tí ń ṣẹlẹ̀ ni bó ṣe rí káàkiri àgbáyé nìyẹn ó pọ̀ kí wá ní ọ̀nà àbáyọ ẹ̀kínà ọ̀nà àbáyọ fáwọn tànágbà tí wàhálà yẹn dé tí bẹ̀rù yẹn dé wọ́n béèrè ní lọ́wọ́ òjíṣẹ́ ọlọ́run pé ó ti ní ọlọ́run máa ràn wá ṣe mọ́tà nasrullah ìbálà ránṣẹ́ yẹn máa dé ànábì ò sọ fún wa pé sallallahu alaihi wasallam ẹja wa kóra wa jọ pọ̀ báyìí káwa sa Kùránì kò sọ yẹn fún wọn ìyẹn kọ́ <laughs> bó bá fẹ́ kà máa kánú ilé ẹ̀ kò sákòjọpọ̀ fún torí pé àwọn níbi jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ kan náà lónìí ti sọ di pé kí ló burú pé ká sọ kùránì kalẹ̀ ṣọ́fọ̀ là ń pè ní àní bídà ní tẹ̀tún ṣe ẹ má fi bídà wá solution fáwọn mùsùlùmí tó bá kó bá jẹ́ ìlànà kan tá a lè máa tọ̀ ni àwọn ẹni tàn náà bá ti rìn bẹ́ẹ̀ àbá ti bá wọn lórí bẹ́ẹ̀ àwa náà bá bẹ̀rẹ̀ sí ṣe lónìí tẹ́lẹ̀ gbogbo ẹni tọ́lọ́wọ́n bá kẹ́ tẹ́ ẹ̀rọ kó bóyá ńgbà tẹ́ bá fẹ́ sílé a máa wá sọ kùránì kalẹ̀ fún yín rárá o kò sí ní ìlànà súnà kò sí ní ìlànà súnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlòmí ìgbà tí ìṣòro kọ́ bá dé àrò pé ẹ bá mi sọ kùránì kalẹ̀ ló máa ń ná mi ẹ bá ń ká àwọn kí ó jọ rárá ìṣòro dé borílẹ̀-èdè ẹja sọ kùránì kalẹ̀ àwọn ẹlẹ́gbẹ́ náà ṣe lè yẹn àwọn tí mọ́ni hajj òye tí súnà òye tí lànà ànábì òye tó da gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn tó bá gbé àfihàn sí súnà síta ẹja àwọn ẹbá ànábì ṣe náà tàn sọ àbà àwọn tí wọ́n há kùránì sórí tó dúró digbí tó sọ kalẹ̀ tó yẹ pé bó ṣe ń dé ló ń dórí wọn ó yé wọn jù wá lọ wọn ò lo kùránì bẹ́ẹ̀ yẹn ẹ má lò ń lòkulò àtoríṣiríṣi ń táwọn èèyàn rò pé òní solution òní solution òní solution ẹtún gbà tí wọ́n tún pariwo kiri nísìn ìyẹn náà rò pé òní solution ṣé òní solution ṣá gbogbo ibi tí mùsùlùmí ti dìmú lórílẹ̀-èdè yìí ṣáwọn ni wọ́n àsìsì wa tọ́rọ̀ wa fi balance àbọ́lọ́run ló ṣàánú wa àwọn gan tó jẹ́ mùsùlùmí tó di gbogbo ọ̀pọ̀lọpọ̀ kùn yẹn mú báwo ni islam wọn báwo ni islam ní ilé wọn ṣe rí tàbí wá rò pa owó náà látún wá rò pé tí a bá tún wá rò pa tún flat wọn sáwọn àyè kan gbogbo yẹn ma wá wúlò fún mùsùlùmí àti islam àfi ká bẹ ọlọ́run pé kó lò wọ́n ó dẹ̀ kéré nínú tọ́lọ́run lè ṣe ó lè lu ẹni tí kìí ṣe mùsùlùmí àdéhùn ni kóhun lòun máa ràn islam lọ́wọ́ ibi tó ma wá gbé gbà òun ló mọ̀ mùsùlùmí ló ní agbára lọ́wọ́ kọ́ ló máa jì sámì ó lè ní lọ́wọ́ kó ṣì lò àkàìmọye wọn tí wọ́n ní lọ́wọ́ tí wọ́n rí lò dáadáa àkàìmọ́ ẹ kèbèrè tó dẹ̀ pínpà tó wà ń bẹ̀ lọ́lọ́run bá lò ní irinṣẹ́ fún wa tá a fi rí nǹkan tó tọ́ sí wa gbà ẹjá bẹ ọlọ́run kó kọ́lọ́run kó bá wa tó ẹjá máa kún fún bẹ ọlọ́run ká fà àkóso ọ̀rọ̀ wa lọ́lọ́run ọba lọ́wọ́ yunifásitì kan lórílẹ̀ yìí nílẹ̀ yorùbá wa yìí bí ọdún mélòó kan sẹ́yìn tíìsì tó wà ń bẹ̀ parí ìmí ìfẹ́ bọ́ síbẹ̀ àwọn ọmọ ayá mùsùlùmí tí wọ́n dúró dédé tí wọ́n gbẹ́sì yìí tí wọ́n ṣe islam nínú ọgbà mú tí ojú wọn rí látọ̀dọ̀ àwọn tó jẹ́ àwọn tí wọ́n wà ní top top kìíní tó jẹ́ mùsùlùmí nínú ọgbà ọwọ́ àrí pé nínú àwọn tí ó jẹ́ tọ́ sí kókó dé ipò fíìsì yìí mùsùlùmí ni ṣùgbọ́n tó bá dé ibẹ̀ fìtínà tó máa fi ojú àwọn hàn tó máa fojú àwọn kàn ó ju kó jẹ́ pé kèfèrí ló débẹ̀ lọ kí kèfèrí gan débẹ̀ rú àbá nílé tọ́ṣì àwọn ṣùgbọ́n tọ́wọ́ mùsùlùmí bá tẹ́kùdà alùsùnà orógo ọmọ yá ìwà ń bẹ ọlọ́run kókó má jóun kàkà kó jóun kó yà kúkú já kèfèrí eléyìí tó yẹ pé áfẹ́ àwọn lára balẹ̀ àwọn arẹ́sìn àwọn ṣe kò ní tọ́ọ̀ṣì àwọn ẹ wòrò rí ẹwu tó ń ṣẹlẹ̀ sí wa. ẹ̀sìn ni táwọn bírọ́dà sí yìí sọ bó ṣe rí ló ṣe sọ yìí ni wọ́n ṣe sọ mo mọ kéèsì tí wọ́n sọ yìí ni kì í ṣe pé wọ́n wá rìpọ́ọ̀tù ẹ̀ fún mi. a ní dárúkọ yunifásitì náà ọdásẹ́ sísan ọmọ ya mùsùlùmí yẹn rú ń náà pátápátá fúnra ara ọlọ́run ọba ló bá wọn rẹ̀ àríǹjẹ sáwọn bòmí gbogbo activities mi tí wọ́n rí ṣe nínú ọba ẹ̀jẹ̀ wọ́n bá wọn lórúkọ jẹ́ wọ́n sọ lóríṣiríṣi orúkọ kódà wọ́n bá wọn lórúkọ jẹ́ tí wọ́n ní wọ́n ń bára wọn sùn nínú masjid tó dẹ̀ pé irọ́ lásán ẹjá dìrọ̀ mọ́ ntọ́lọ̀ ní ká dìrọ̀ mọ́ ibẹ̀ ni solution ọ̀rọ̀ wá wà o ìgbà táwọn tàná náà gbogbo ha gádígádí wọn sọ fún ànábì pé mata nasrullah ń tà ànábì tó sọ fún wa ni pé ala inna nasrullahi qarib ọlọ́run ní sọ fún wa pé ti fọkàn kójọ kó wá ṣe kójọ kí gbèsè ayé rọrùn fún wa gbogbo ọ̀nà tó wa gbà tá a fi máa ní fọkàn balẹ̀ yìí sàfúnbà nífọ̀kànbalẹ̀ nínú ìlú wa ládùúgbò wa nínú ilé wa lójú òpópónà wa ọlọ́njọ́ làákàn wa àwa ò mọ̀ kò yé wa ṣùgbọ́n a ti falẹ̀ wọ ọlọ́run bá lọ́wọ́ káwa ṣáà máa ṣe tó fẹ́ òun náà ní tọ́lọ́run bá ń béèrè lọ́wọ́ wa ẹ jẹ́ ká máa ṣe o àdéhùn ọlọ́run bá rí o wala yumakkinanna lahum dinahum lẹ́rẹ̀ rìtàdọ̀ lahum wala yubadilannahum min ba'di khawfihim amna àdéhùn tọ́lọ́run tọ́lọ́run wá fi parí rẹ̀ nígbẹ̀yìn ibẹ̀ náà máa parí kútùbà wa tòní sí òní la yushrikuna bi shay'a ọlọ́ni tẹ́ máa fi lẹ́tọ̀ọ́ sí gbogbo tí mo sọ ni pé mi ni kẹ́ máa sìn o àwọn tó bá ń sìn mí lóòótọ́ lóòótọ́ náà máa lẹ́tọ̀ọ́ sí fọkànbalẹ̀ yẹn o àwọn náà máa lẹ́tọ̀ọ́ sí pé àwọn náà máa padà wá rólẹ̀ o àwọn náà máa lẹ́tọ̀ọ́ sí gbogbo oríṣiríṣi ìgbà wọn láàyè yẹn o tó ń sìn mí tí ò dà nǹkan mí pọ̀ mọ́ ni o ọlọ́run wa ni wọ́n máa ń kafara ba'da dhalika ẹni tó bá padà wá lọ ṣe kìfìrí lẹ́yìn tí mo sọ yìí lẹ́yìn ìgbà tó wá fi trọ́ọ̀tì ti ẹ̀sìn tó fi gain grand tó padà wá bójú ẹ̀yìn tó wá padà dára pọ̀ mọ́ kèfèrí káì ọlọ́run bá ní ó ràyàn bẹ́ẹ̀ fa ọláyíká humul fasikun òkì ni wọn ìyá tí kò kí dẹ̀ ń jẹ ojú òde wọn àmì ọlọ́run bá kó jà ń tẹ̀síwájú lórí ẹ̀ pẹ̀lú àwọn ọlọ́run kọ́lọ́run kó jọ kó fi wá lọ́kàn balẹ̀ kó làwá kúrò ní gbogbo aburú ayé àní nǹkan mi ta gbójúlé jọ ọlọ́run bá wa lọ aburú tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ lárúbáwá ó fẹ́ burú ju èso ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílùú títí wáyé lọ tí ò bá yé yín ṣùgbọ́n pẹ̀lú àánú ọlọ́run a máa ṣàlàyé ẹ̀fọ́ díẹ̀ díẹ̀ tẹ́tí máa pè ha nǹkan ń ṣẹlẹ̀ ń bì í àṣepà àti ẹ̀tún ṣe yẹn rẹ́sìn ṣe ń bí àṣà àti ń gbádùn gbogbo àwọn tí wọ́n di ẹ̀sìn mú dáadáa ọlọ́run báyìí nísìnyí ń tà níbi sọ pé ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú láti túbọ̀ tán ayé tó bá tó àsìkò náà sọlọ́sọ̀ kàlẹ́ kọ́ èmi ti wà lẹ́wọ̀n látara pọ́n sòdodo ẹ má jà délé ilẹ̀ lọ́dọ̀ wa ń bì ẹ má jà kókó kúkú wọlé lárúbáwá ilẹ̀ mi má rè ó ya ẹ̀ṣá títì mọ́lé. kò bújọba o mo ṣe wá sí pé bó ṣe tọ́ọ̀rì kò tọ́ báyìí eléyìí ò bójúmu kò dáa mo tó tọ́ọ̀rì níta gbọ́dọ̀ ṣe rè ẹ má jà gba ṣètọ́ni láàyè ó ya ẹ̀ṣá títì mọ́lé ká má gba ṣètọ́ni láàyè ẹ̀ṣá títì mọ́lé sẹ́nìkan gbọ́dọ̀ ṣe kútu àmì kó ní ẹ má gbèsè láàyè kọ́dẹ̀ ní ẹ̀ṣá títì mọ́lé wọn ní pa á

ẹ jókòó tí ìtẹ́yìn ní ẹ má wò káàkiri fẹ̀tòfẹ̀tò ọ̀nà àbáyọ sí solution problem wa solution sí ṣòro wa inú ìsìlámù náà ló wà ẹjá gbálù kùránì wa mú ká máa tẹ̀lé tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mbẹ́ ọlọ́mọba kójọ fúnfún wa lọ́kàn balẹ̀ Allahumma